Àṣàlámàlékún gbogbo àlúwà lẹ́bí ìrọ̀rùn lẹ́kì láàrùn bá ní kò gbà kólekóle. Bó bá rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àdínú ètò kẹ́yìn níbi tí wọ́n ti mẹ̀dá wa lẹ́kọ̀ọ́ lórí bá àti ṣèjọsìn olúwa dẹ́dà níbàmú pẹ̀lú àìkò alẹ́ òṣùn náà lẹ́bí ọ̀rọ̀ àkídà. Ẹ fi mọ́ mu àmàlà ìyẹn bá ti mọ bára wa lò. Orí ìkànnì tó fẹ́ ان الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قف الله وبا أطرق الله أتيق فون النبي ومحمد gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ gbọ́n tí ó ń tẹ̀lé ìlànà rẹ̀ títí fi di ọjọ́ gbòǹde alkiyama abẹ́lẹ́ wọn kò fi ìkẹ́ tí a tọrọ yìí kò fi kárí wọn gbogbo àwa mùsùlùmí tí aláǹfààní láti gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí ẹ̀rí Ramadan Ramadan ẹ̀rí ó di ogún àti ẹyọkan ní èní twenty one so ìyẹn Ramadan two thousand twenty five fourteen forty six so abẹ́lẹ́ fún ẹrú ọlọ́run tó ṣe onígbàwó ètò yìí kọ́lọ́n kó bá wa ṣàlékún dáadáa rẹ̀ kó bá wa fi ìsọ rẹ̀ sọ wọn kò lè kàn rí àbúrò àti àwọn àti gbogbo fámìlì wọn lápapọ̀. náà ní èní ọ̀rọ̀ tí mò ń tún fẹ́ máa bá lọ lónìí àárí pé àwọn amradul qulub náà ni mo ti ń bá lọ láti ń ṣàwọn àlàyé bọ̀ wá ní èmi mawtul qalbi mawtul qalbi ikú ọkàn ẹni pé kí ọkàn kú rè kọ́ rẹ ọkàn là ń bábọ̀ láti jẹ́ ní àmọ́ kí ọkàn wa kú yányá náà ni èyí tí a fẹ́ mẹ́nu kàn ní èní. allah akbar so túmọ̀ pé bí ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ṣe máa ń kú ẹ̀rẹ̀ wọ́n lè ní pé eti ọwọ́ rẹ̀ ti paralyze ó mú pé ọwọ́ yẹn kú nìyẹn ẹ̀rẹ̀ ẹlòmíràn ni ẹsẹ̀ rẹ̀ lọ paralyze ẹsẹ̀ yẹn kú nù hmm, ẹlòmíràn ni ojú rẹ̀ so yóò kọ̀kọ́ máa rẹ ojú yẹn kankan kọ̀ ojú so gẹ́gẹ́ náà ni ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn hmm, àwọn àìsàn là ń kà láti jẹ́ ẹ̀yìn ni àwọn spiritual àwọn àìsàn àìfojúrí àìfojúrí tó pé dókítà kan ò lè tírètì rẹ̀ àfi ọba tó dáa náà ni náà ni ó ṣàlàyé pé n tó fi yanjú rẹ̀ lélẹ́yìí fún wa ẹ̀rì bí ọkàn ọkàn á sì bẹ́ lára lára nígbà míì ẹ̀rì alára ó sì máa ṣẹ̀ ní àmọ́ kàn ti mẹ́ lára rẹ̀ ọkàn yóò sì ti kú yóò ti kú Allahu Akbar ṣe kọ́ lọ́nkọ́ mọ́ jẹ́ kí ọkàn wa kó kú o báyìí kí ni ìtumọ̀ pé ọkàn kú tó bá ní al-qalbul wọ̀lọ́bí láhàyà tùbìhì òun ni ìsẹ̀mí òun ni ẹ̀mí tó ṣe pé ọkàn tí ò ní sẹ̀mí ọkàn tí ò ní máa sẹ̀mí kò ní máa lọ́kàn wà lára ni gbogbo ohun tí ọkàn máa ń ṣe ní dáadáa ọkàn yẹn ò ní lè ṣe fọwọ́lá yọ ẹ̀rí fọ̀rọ̀ bà ọkàn yẹn kò ní mọ ọlọ́run ọba rẹ̀ ọkàn tí ò bá mọ ọlọ́run tó bá ń júwe ọlọ́run ọba fún kò ní mà á ẹ tó bá ń ṣàlàyé iṣẹ́ ọlọ́run fún kò ní yé nǹkan mí lẹ́mọ̀ wí nǹkan mí lòun ọmọ sọ hmm. tẹ bá ní pé ọlọ́run ọba òun ló dá ayé òun mọ̀ ní àwọn rúmọlẹ̀ ní àyà òun mọ̀ láwọn rúmọlẹ̀ tẹ bá ní ọlọ́run ọba òun ní ṣe ìjẹun fún ọ nǹkan mí lòun ọmọ dárúkọ bí ń ṣe ìjẹun fún un pípín sálùbẹ̀kẹ́ fún un bó ń ṣe dáadáa fún un. gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ sí tẹ́ bá ń sọ pé ọlọ́run ọba òun ní ń ṣe kò ní ń gbà ọkàn tó kùnà bí aburú bá ṣẹlẹ̀ sí fi kàn wọ́n yóò láyé ló fi kàn wọ́n ọkàn tó ti kú nìyẹn kò ní mọ ọlọ́run ọba rẹ̀ kò ní mọ ṣẹ́tọ́ ọlọ́run ọba ń ṣe mm-hmm. arzikí rẹ̀ tó ń rí tí wọ́n pọ́ lọ́run lójú mọ rí òní ẹ̀dá mọ ọkàn yẹn ti kú níjẹ́ báwọn ọkàn yẹn ti kú àbí kó jẹ́ máa rò pé hmm, òun ṣe nǹkan kan òun gbé kinní kan jẹ ni ọṣẹ kan tóun fi ń wẹ̀ ni sòkúnú yóò sì gbé ndílé pé bẹ́ẹ̀ ni ọjà àwọn tí ń tà yóò ní ah, ah, àwọn iṣẹ́ tóun ṣe ní ìsinmi ń jẹ́ kí ọjà yìí máa tà pé ah, àwọn ọṣẹ kan tóun wẹ̀ nìsín àbáwọn àwọn bàbá kan tóun gbára lé nìsín ọkùnrin rẹ ti kú níjẹ́ báyẹn ọkàn tó bá ń bẹ tó bá yé ọkàn yẹn yóò mú ọlọ́run ọba rẹ̀ yóò mọ̀ pé òun náà ni ó lẹ́tọ̀ọ́ tí gbogbo àwọn iṣẹ́ tí ń ṣe ẹnìkan kan ò lè ṣe ọkàn tó yé ní jẹ́ báwọn. so wala ya'buduhu bi amrihi kò ní sin lọ́run ní ọkàn tó bá ti kú kò ní sin lọ́run kò ní tẹ̀lé àṣẹ ọlọ́run wa ma yuhibbu wa yarda ntọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ bá yọ́nú sí kò ní bá waqifun ma shahawatihi wa lazzatihi nítẹ́ mọ́ bá náà ni pé ní tó bá ti wò ó adùn ọkàn rẹ̀ nítẹ́mi rẹ̀ bá wish nítẹ́mi rẹ̀ bá fẹ́ náà ni ọmọ tẹ̀lé kiri kò ní wò pé ṣe ọlọ́wọ́n mọ̀ fẹ́ yìí ọlọ́wọ́n mọ̀ fẹ́ kí n ṣe irúfẹ́ yìí ọlọ́wọ́n fẹ́ kí n ní ìròyìn yìí ìròyìn yìí ọlọ́wọ́n bọ̀ fẹ́ kò ní wò tiẹ̀ ń bá tiẹ̀ lọ́nu kódà walaw kana fiya sukhtun rabbihi wa ghadabihi kódà tó bá ṣe pé ìbínú ọlọ́run bá ń bẹ níbi nǹkan yẹn tó sì ń kìlọ̀ fún pé ó rí ìbínú ọlọ́run pẹ̀lú tó ń ṣe yìí ọkàn tí bá ń bẹ láyé ni ẹ̀rú máa ń bà ọkàn tó yé ọkàn tó yé lẹ̀rú máa ń bà tó máa sọ fún pé ó rí ìbínú ọlọ́run tó ẹ̀rú sì bà òun gbà mí àwọn kankan bẹ tí yẹn pé yẹn máa ń wọlé nígbà tí yẹn dàgbà tó tẹ́ mọ́ pé ah, àṣẹ dáadáa ni kìnìún yìí tí yẹn bá ṣe nǹkan kan fún ara wa nígbà táwa kékeré ẹnì kejì bá sọ pé mo fọ́ lọ́wọ́ ẹ̀rú sì bà wá pé wọn ni ọ̀dà dákun ọ̀dà dákun bẹ́ẹ̀ mọ́ so àmì àwọn tó bá jẹ́ pé ẹni tí ẹ̀mí rẹ̀ kú tó bá ní mo fọ́ ọlọ́run lọ́yún ní ètò ti ẹ̀dá gan nu yóò jẹ́ yẹn ń gbèsè yóò jẹ́ yẹn ní owó kọ́ wá ní san tẹ́ni tó bá wípé ní pé ní béèrè lọ́wọ́ rẹ mọ́ ń fọ́ ọlọ́run lọ́yún ní ah, <laughs> èyí tó ti ẹ̀dá gangan nu so rí fàmílì lọ́wọ́ tó ló gbà pé so ẹ̀mí yẹn ti kú níjẹba àwọn àmì mi tó bá ń bẹ láyé ẹ̀rọ bà pé hey ah wọ́n dà mí pọ̀ mọ́ lọ́hùn fòfà wúwo láyò bá lé ìdá fáza bí ṣàhàwátì yìí wà ṣàwùzì yìí ẹnìyẹn kódà kò sí ń dọ́kàn tó bá jẹ́ pé òun bá ti ń satisfy adùn tiẹ̀ nítorí wù lẹ́mi yẹn tó bá ti ń satisfy rẹ̀ ó ìtọ́nù kò sí ń dọ́kàn mọ́ kò ní ìdíkú bóyá rọ́dí ya rọ́bà ó àmúṣàkìtọ̀ kó sí tó ń sọ yìí tó bí ọlọ́run bá nú rẹ̀ bí kò bí ọlọ́run bá nú sòrú ẹ irú irú ọkàn tó bá ti kú yìí lẹ́ẹ̀mà rí pé yẹ́yà ni la ya'budu rabbahu fa huwa muta'abbidun li ghayri Allahi ta'ala yóò máa jẹ́ ẹrú fún ẹni tí kìí ṣọlọ́run nǹkan míì tí ìṣọlọ́run yóò máa jẹ́ ẹrú fún yóò máa sìn kò ní sin ọlọ́run ọba rẹ̀ kò ní sin ọlọ́run ó lè máa sin odò ó lè máa sin irin ó lè máa sin èèyàn ó lè máa sin wòlíì ọlọ́run kó lè máa sin sàárè sàárè àwọn wòlíì ọlọ́run so ní ọmọ lọlẹ tọrọ nǹkan bẹ́ẹ̀ ní ọmọ lọlẹ fún so gbúrú eléyìí apẹrẹ pé ọkàn ti kú ni ọkàn ọkàn irú ẹni báyìí tó bá ti rí báwọn ọkàn rẹ ti kú so irú ẹni yẹn ẹni tí kìí sọ Ọlọ́run òun ni ó mọ kò ní fẹ́ kó bínú sí òun kò ní fẹ́ kó òun rí ìbínú rẹ yóò mọ gbé e tóbi yóò tóbi lẹ́mí rẹ yóò yẹ pẹrẹ rẹ fún nǹkan yẹn so ẹni yẹn yóò àwọn ẹni láti mọ̀ pé ah, ọkàn àwọn eléyìí ọkàn wọn ti kú so kí ọkàn kú àdánwò lálá ni àdánwò lálá ni so tápá bá wọn ń ṣàlàyé ọkàn kúkú kí ọkàn máa kú à nínú àwọn àyíntọ́ba fi ń ṣàpèjúwe rẹ̀ olùkọ́lọ́wọ́n bá ń sọ náà al-Qur'an wípé ẹ̀ àwa man kana mayyitan ṣé ẹni tó kú ẹni pé tí ọkàn rẹ̀ ti kú fa ahyaynahu tọ́lọ̀ padà tó wá yí ọkàn rẹ̀ ẹ̀pọ̀ a ènìyàn omi èèyàn tó bá délé ayé yóò ní jẹ́ àwọn àsìkò kan tí kò ní mọ gbogbo àwọn kan ń sọ yìí tó bá wá yá ọlọ́run wá fi mọ̀ á wá dìpọ̀ wá mọ́ ọlọ́run lọ́kàn ṣoṣo ń sin ọlọ́run lọ́kàn ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba rẹ̀ ó jìnà sí nǹkan tọ́lọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ẹwà máa ń kánà máa yí ṣé tó ti jẹ́ òkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí kì í sin ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ fa àṣeyẹ iná tọ́lọ́ wa ní kó padà máa yè kó yè wọ́n ní fàjàìlínà láwùnú ọ̀n tọ́lọ̀ wá fún ní àwọn ìmọ́lẹ̀ ẹni kọ́ lọ́n fún ní àwọn àbàsọ́ ìrọ̀ àwọn ìmọ́lẹ̀ àwọn spiritual ìmọ́lẹ̀ tí pé tí ẹni tí ó mọ gan bá rí ọ̀pẹ́ ah bó ojú ẹni yìí ojú ẹni tí ń sin lọ́wọ́ ni òpin yàrá ẹlòmíì ìyá ìfẹ́ àpẹẹrẹ ìsin lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ẹlòmíì sì ẹ̀ṣẹ̀ àwọn tó bá mọ ìran rí ọ̀pẹ́ ah, ah irú ojú olójú yìí so òun ni pé ọlọ́wọ́n ọba wọ́n ní waja'alna lahu nuran yamshi bihi fi an-nas tó pé ìmọ́lẹ̀ ojú yẹn ní ọmọ fi ń rìn láàrin àwọn èèyàn ìmọ́lẹ̀ tọ́lọ́ wọn bá fún mọ́jú ṣọ́ra máa mẹ́ntínì gbésí ayé rẹ̀ ìtẹ̀láṣẹ́ ọlọ́wọ́n bá rẹ̀ yẹ́wọ́n gbésọ́ra máa sí pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi pàdé ọlọ́wọ́n bá rẹ̀ ọlọ́run ní ṣúrẹ́ni tó bá rí báyìí laysa bi kharijin ha, tí wà ní jáde ń bẹ̀ kì í jáde ń bẹ̀ rárá ní òkùnkùn olúwa ni hmm, kazalika zuyyina lil kafirina ma kanu ya'malun olúwa ni iṣẹ́ rí tí mo ń sọ fún yín òun ni ó máa ń fà ní ẹni tó bá ń jẹ́ aláìtẹ̀láṣẹ ọlọ́run nǹkan tí ń ṣe yẹn wà jọ lójú ẹ mọ̀ sọ pé kì sọ ọlọ́run ló máa ń sìn yìí yóò sì mọ̀ bá yín jà nǹkan mí ẹ̀ eh, islam kọ́ ló ń ṣe yìí fà yóò sì mọ́ bá yín fà wàhálà nǹkan mí ló ń ṣe yìí o yóò jọ lójú yóò jẹ́ bí ọ̀ṣọ́ fún zuyina lil kafirina ma kanu ya'malun so wọ́n ní pé ọlọ́wọ́ bá ó tún jẹ́ kó yíwá kí wọ́n ma yastawi al ahya'u wal amwat olúwa ní ẹni tó ń bẹ láyé tọ́kàn rẹ̀ yé àtẹni tó ti kú lọ́kàn kò jọra wọn kò wọ́n jọra wọn rárá wọ́n jọra wọn rárá so nínú àwọn nǹkan táwọn afáwa ṣàlàyé kalẹ̀ tí wọ́n fi jí ká mọ̀ pé hmm, tómi èèyàn bá ti ń rí fúnra rẹ̀ lọ́wọ́ mọ̀ pé hmm, ọkàn ti kú ẹni tó bá ti ń dérò stéèjì yẹn kó mọ̀ pé ọkàn wọn ti kú ọkàn yẹn ò ṣiṣẹ́ mọ́ ọkàn yẹn ò ṣiṣẹ́ mọ́ ṣẹ́mọ̀ gbogbo àwọn tá à ń sọ níjó ní lájó ní àárẹ̀ ni àìsàn ọkàn ni ẹ̀mí ọ̀rẹ́ ọkàn ni wọ́n tó wá rí pé wọ́n ti dé bírú àwọn bí tá sọ yìí hmm, ọkàn ti kú yányán nù kí ni nǹkan yẹn òun ni alikọ́tù awi tọ́bọ̀ọ̀yọ̀ kọlbì wà kọ́tùmù kọlbì tó ní kọ́kàn yàtì wà sealed kó ti kọ́kàn ti dípa kọ́kàn ti dípa kí ni túnmọ̀ kọ́kàn dípa wà láyàtà alfaru bil wahyi yẹn ni pé wahyi yẹn ni pé revelation ìmísítọ́lọ̀ fún anabi sallallahu alaihi wasallam tánàbí wa ń jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn kò tí ẹ̀ ní lápá láàrọ̀ nítọ̀ kò ní ní kò tí ẹ̀ ní ní ìlapa kankan lára rẹ̀ fala yantafi'u bil maw'idha bẹ́ẹ̀ bá ń ṣe wáàsí fún kò ní ṣàǹfààní fún kò ní ṣàǹfààní fún li'anna la tasil ila qalbi makhtumin torí ọkàn tó bá ti dí ah, ayà Kùránì èdè bẹ́ẹ̀ hadith mọ́ka fún kò ní wọnú rẹ̀ sùúrù ọkàn tó bá ti rí báyìí tó kí wọ́n wọ́n náà rí pé wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ bá fún ọ kódà kò sí tọkàn pẹ̀lú ẹ̀ wọ́n máa sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ àdéhùn ọ̀rọ̀ ẹ̀sìn fún ọ ó ní kò tiẹ̀ ráyé ẹ̀sìn ráyé ẹ̀sìn tiẹ̀ báyìí sùúrù àwọn ẹran lọ́wọ́ bá ń sọ̀rọ̀ Suratul Baqara níbi ayé ẹlẹ́keje tolúwa ni ah, khatama Allahu ala qulubihim wípé ọlọ́run ti di ọkàn wọn pa ni ọkàn wọn ti di pa wàhálà abẹ́sọ́rì ní ojú wọn gan gèṣáwà lọ́n ti fi èdìdì kan di ẹni pé ọkàn yẹn dáadáa ò ní lè wọ̀bẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ò ní wọ̀bẹ̀ ọ̀rọ̀ ànábì ò ní wọ̀bẹ̀ etí rẹ̀ kò ní lè gbọ́ tó bá ń sọ fòkùtì ẹ̀ gbọ́ ti ẹni kò nífẹ̀ẹ́ gbọ́ so ọlọ́run bá tó sọ báyìí pé ìpérú àwọn tó bá rí báyìí ara tó máa ń dààmú wọn tí ó lè dè wọn tẹ́mi yóò fi wá kú yẹn tí ìfẹ́nu yẹn bá ti wá dé stage pé ìfẹ́ gbọ́ ṣùgbọ́n kọ́nà ìfẹ́nu kan bẹ́ẹ̀ ò ní sọ tiẹ̀ kí n gbọ́ so yóò ti wo pé èyí nígbà nígbẹ̀yìn ọ̀rọ̀ yóò sọ pé ah ìṣòro àmọ̀ pé nǹkan tó tẹ̀ wá ìmọ̀ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ báyìí àmọ́ ní tí ó kọ́ fi bẹ̀rẹ̀ ni pé ìyìn ní gbọ́ tó bá sì ìyá yóò sì padà gbọ́ ìfẹ́nu nìyẹn àmọ́ tó bá débi pé ìfẹ́nu wá débi pé tí mo tiẹ̀ tó bá sọ yìí kò tiẹ̀ lè gbọ́ mí létí ni ìlé gbọ́ ni ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ ọlọ́run rẹ̀ sí ilé gbọ́ wá nǹkan mí sọ ìmí tẹ́fẹ́ gbọ́ ara mọ́ ní mí ni lúwa ní afárá ìtàmà ní tẹ́kẹ̀dá ilá àwọ àwà lúwa ní ọ̀rẹ́ tó ṣe pé ọlọ́run ti ń sìn ní fẹ́nu rẹ̀ so ọlọ́run náà ní fẹ́nu rẹ̀ ìfẹ́nu yẹn wà adallahu ala ọlọ́run wà ti sábẹ̀ yóò sọnù pẹ̀lú ìmọ̀ tó lóhun níyẹn nítorí mo wá ṣẹlẹ̀ sí ní pé wà khatama ala sam'ihi etí rẹ̀ ó dì pa wàkálbìhì ọkàn rẹ̀ ó dì pa yóò di ẹyán nǹkan kan ní lè wọ bẹ̀ mọ́ ní dáadáa so wàjá ẹ̀là ẹ̀là bá sọ̀rí ìgbẹ̀ṣáwà ojú rẹ̀ nǹkan ó di kò ní rí òdodo ọlọ́run ọba mọ́ kò ní rí òdodo ẹ̀sìn mọ́ olúwa ní faman yahdihi min ba'dillah faman yahdihi min ba'dillah afala tadhakkarun tá a bá fẹ́ fi lú ẹni bẹ́ẹ̀ mọ̀nà títí xọ́tùmùnù kí n kò di ọkàn pa bẹ́ẹ̀ ni tọ́bù kí n kò di nǹkan kó sílẹ̀ pa olúwa ní wàbìnà kóde ìmì sákọ̀hùn olúwa ní pẹ̀lú pé àwọn aláìgbọ́ wọ́n pàdé wọn ọlọ́wọ́n bá ti wọ́n kúfúrí ń bí ayá ti là ìṣekèfèrí pẹ̀lú àwọn àmì ọlọ́run pẹ̀lú àwọn ayá Qur'an kamagbàgbọ́ so wọ́n kọ́tìlì ọmọlẹ̀ ẹ̀mbìyà bẹ̀rẹ̀ rẹ̀ hàk àwọn ènìyàn wọ́n pa àwọn kèfèrí aláìjódodo ní ọ̀nà tí ọ̀dá wọn fi ń pa àwọn ànábì ọlọ́run kọ́tù ọmọ ẹ̀ndìyà ń pa àwọn ànábì ọlọ́run lọ́nà tí ọ̀tọ̀ wa qulihim qulubuna ghulf bákan náà wọn àmọ́ sọ pé ọkàn àwọn yìí tẹ̀ ti dé pani kí ọkàn wọn lè nínú ẹ̀mí àwọn ti lè lùwà wá ní ẹ̀mí lè bal taba'a Allahu alayha ọlọ́run bá wọn dí pa bí kufrihim pẹ̀lú pé wọ́n yà kẹfìrí wala yu'minuna illa qalila ẹni pé ọgọ́rọ̀ wọn ní nìkan ní gbọ́lọ́wọ́ bá gbọ́ àfàwọn díẹ̀ díẹ̀ báyìí àfàwọn díẹ̀ díẹ̀ náà ni wọ́n gba ọlọ́wọ́ bá gbọ́ so ọlọ́wọ́ bá jẹ́ kó yé wá ń bíi pé àwọn kèfèrí n tí ń ṣẹlẹ̀ sí wọn náà ni pé ọkàn wọn dípa ó ṣe òdodo oníwọ̀bẹ̀ òdodo oníwọ̀bẹ̀ so ní tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ sí tó yẹ pé tán sọ́sọ́sọ́ fún ọ òní gbọ́ kíyèsí kọ́mọ̀jẹ́ pé ọkàn rẹ ti wá pẹ́ kùnà ọkàn ti fẹ́ kú ṣẹ́ni kẹ́tì ẹ̀sọ́ fún yàn kẹ́rù kan bàyàn àbí kẹ́miyàn kẹ́miyàn kan sí pé ha ìmọ̀lẹ́ kó làkó tó kó mẹ́ta kó tó padà sí di ti ń ṣe padà so ara pé ẹ̀mí ń ṣàìsàn nìyẹn ẹ̀mí ń ṣàìsàn nù àmọ́ pé hmm, hmm, kò tí ẹ̀ ń tiẹ̀ fẹ́ gbọ́ so ẹ̀mí yẹn ti kú so kọ́lọ́kọ́ ṣe àánú fún wa lára nítorí wọ́n fi ń dá ẹ̀mí pé ẹ̀mí ti kú mọ́ so òun náà ni ká tó máa rí pé ẹ̀mí mùsùlùmí ó le kókókókó tó bá lẹ́mìíyàn lè ní pé kí ẹ̀mí ó sá lé ó yàtọ̀ sí pé ìfẹ́ gbọ́ àmì ẹ̀mí lé tó pé aburú ní sàmọ́ wá kàkiri aburú ní ọmọ wá kiri mọ́ṣà tó wà níbi ẹ̀mí líle so ẹ̀mí yẹn ni pé láti ẹ̀lẹ́yìn wala takhsha kò ní lẹ̀ kò ní rọ̀ gbogbo Aburu aburu aburu náà ni ọmọ wákàkiri tí wàá pẹ́ mi yàn lè bí yàn ti lè fẹ́ dé stage kó lè máa pààyàn ẹ̀mí ti lé ní ẹ̀mí lé ní ẹ̀mí tó bá lójo tí ìbẹ̀rù bá wà ń bẹ̀ tó bá fẹ́ ṣe báyìí ẹ̀mí ló pa pé ẹ̀ irú mo fẹ́ dánwò yìí yóò tún tòrò lẹ́ẹ̀mejì yóò tòrò lẹ́ẹ̀mejì so ọlọ́run bá ń sọ̀rọ̀ àwọn kèfèrí wọ́n ní summa qasat qulubukum min ba'di dhalik wọ́n ṣe bẹ́ẹ̀ rí ẹ̀mí yín le gan-an tó lè wàyíyà kálí ìjára ó lè bí àpáta ló ṣe lè kódà áwọ́ àṣádà kọ́sùwà ó lò lè jù àpáta lọ torí kí ló fà ọlọ́run bá ní à ń bẹ nínú àwọn àpáta ní ìgbà tó ṣe pé tó bá tí ó sì ẹ́ sì rí yóò sì fọ́ omi yóò sì mọ jáde ńbẹ kó mi pé ẹlòmíì wà ń bẹ tó ṣe pé dáadáa kan ò lè wọnú ẹ̀mí rẹ̀ aburú aburú aburú yóò sàmọ̀ òwú ṣe ní gbogbo wà irú ẹ̀mí tó bá ti rí báyìí hmm, ẹ̀mí tó ti kú ni o kódà tó bá ń sọ fún un wípé ah, tó ń ṣe yé ọ̀dà so kò ní rí wò lẹ́ẹ̀mejì pé tó ń ṣe yé ọ̀dà tí gbogbo ayé wa sọ pé tó ń ṣe ọ̀dà tó ń ṣe ọ̀dà yóò mọ̀ pé àà ah, ògìlẹ̀ ah, yìí nọ́mà ẹ̀mí lè ní jẹ́ kí ọmọ ìjẹun tí ó lè mú ìbọn tó sì lè máa fa ẹgbẹ́ rẹ̀ ẹ̀mí yẹn ti lé ó ti dípa so tí yóò lè pa ẹgbẹ́ èèyàn nítorí kí ni ẹ̀ tẹ̀ ní reason fún un kí ló lè belong sí bí ní belong sí bí nítorí wọ́n fi yẹjú ara wọn náà ni pé kí wọ́n para wọn ní àwọn ọmọ tó ń ṣe ẹgbẹ́ òkùnkùn example ẹ̀mí líle nìyẹn example ẹ̀mí líle náà ni ẹni tí ó lè mú dábàá ọlọ́run ọba dábàá tọ́lọ́run dá ó sì lè jù sínú agbádá láàyè ó sì lè jò ẹ̀mí líle ni ó lè fi ọ̀bẹ gbóná ó lè gbé lórí náà ó lè fi dú ẹran àbí màlúù ọ̀bẹ tó ti pọ́n so ara òní ní ọ pé ah irú ìnira òun fẹ́ kó bá dábàá yìí so irú eléyìí àpẹẹrẹ líle ni ọlọ́wọ́ bá ń sọ ní suratul An'am walawla idha ja'ahum ba'suna tadarra'u walakin qassat qulubuhum wa zayyana lahum ash-shaytanu ma kanu ya'malun mọ́ṣáláà náà mọ́ṣáláà sànù wa ẹ̀mí ẹlòmíì lè débi pé kódà tó bá rí kí ìyà máa jẹ́ lórí aburú tó ṣe yẹn náà kò tún ní padà kò ní padà olúwa ni wọ̀lẹ́wọ̀lẹ́ ìdájá àwọn bá ṣùnà tó lọ́nà ọlọ́run tó ẹ̀kọ́ àbáwá mú ìyàwó bá wọn tàdọ́rọ̀ ìwú tó yẹ kí wọ́n rawọ́ ra ṣẹ̀kan padà kú ní di pé ọlọ́run ṣàṣánú mi ó hmm. àbáwọn ẹni yìí wọn ní padà wọ̀lákin nwa qulubuhum ẹni wọ́n lé وزين لهم الشيطان يعني ما تدوتي دوتي لكو كو كو وزين لهم الشيطان ما كانوا يعملون إسوا شنكتن شيني أشوفون يعني ناني لومي تما أبو تبا تابرو تبا مو تما تمالي وتم جادي كومي باي إيرو كودي تباني ìdí ẹ̀nà ló tó padà sí sọ àpẹẹrẹ líle ọkàn ni àpẹẹrẹ kúkú ọkàn ni tọ́kàn bá ti di pé ó di báwọn so ẹ̀mí ti kú ẹ̀rẹ́ ọlọ́run sọ ní al-Qur'an ipe afaman sharaha Allahu sadrahu lil Islam ipe sẹ́ni tọ́lọ́wọ́n bá sí ẹ̀mí rẹ̀ láti ṣẹ̀sìn fún Islam tí pé ẹ̀sìn táwọn ń wù ṣe ni hmm, fahuwa ala nurin min rabbihi tó yẹ pé ìmọ́lẹ̀ ń bẹ nínú ọkàn rẹ̀ ìmọ́lẹ̀ tó wá látọ̀dọ̀ ọlọ́run náà ló wà nínú ọkàn rẹ̀ olùwà ni afawailun lil qasiyati qulubuhum olùwà ni ìyá ni wọ́n ń bẹ fáwọn tẹ́ni wọn lé o min dhikrillah tí wọ́n níbi rántí ọlọ́run lọ́wọ́ ní ọ̀lá ìkàfẹ́ bọ́dá lè mọ̀ bí àwọn ènìyàn wà nínú ànà tó le ànà tó le tó hàn náà ni wọ́n ti ń ṣẹ̀mí so ẹni tó bá jẹ́ pé ẹ̀mí rẹ̀ bá ti kú ẹ̀mí rẹ̀ àpẹẹrẹ líle ọkàn nínú ọkàn rẹ̀ so kò tí ẹ̀ ní ráyè fún ẹ̀sìn kò ní fẹ́ sẹ̀sìn ẹ̀sìn yóò máa rí bí ìnira fún ni bí ẹn pẹ́ fẹ́ bí kó gun òkè sóbí náà ni yóò máa rí fún tẹ́lá ní kálọ̀ lékìrùn ẹ̀rù pé ẹni kó gòkè ni àbí ẹni kó gbé òkè hìn kẹ́nikẹ́ni ẹbí ẹni pẹ́ẹ́fẹ́ ni kó gbé òkè sóbí rù náà ni tó gbúrò àwọn kan yìí àpẹẹrẹ kúkú ọkàn ni kẹ́mi ti lé kẹ́mi ti dí pa so kọ́lọ́kọ́ mọ́ṣá sí àánú fún wa so fún wa tí a bá ní ìbéèrè zero eight one zero eight five zero one three seven one so àsìkò tí a lè kọlù ní eléyìí fún ìbéèrè naam. So 08108501371. So ká pè sí ẹ fáwọn tàbá ní ìbéèrè. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Naam. Alhamdulillah. Naam, ẹ káwọ̀. Ẹni tó ṣe kí ni? Okay. Mm. bẹ́ẹ̀ ni ìtìkáàfù ti bàjẹ́ náà nìyẹn so kọ́ padà sílé so ẹni tó bá ń ṣe haid lọ́wọ́ kó kò lè jókòó sínú láti kó máa gbé bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ bí ẹni tí bẹ́ẹ̀ pé kọ́kọ́ kó lè rẹ̀ lọ́wọ́ so kó máa lọ sílé ni so Allahu a'lam nam so òun náà ni pé àwọn mùsùlùmí ẹ̀jẹ̀ ṣọ́ra ká mójútó ọkàn wa ká mójútó ọkàn wa ṣe tí o bá ti rójú mójútó ọkàn rẹ̀ láti fi kọ́kàn ń sáré ọkàn ń sáré ọkàn lè padà kú yányán tó bá ti kú tọ́ wàhálà báyàn nù ṣùgbọ́n ìdílé àwọn iṣẹ́ tí yẹn máa ń ṣe tí ọkàn máa fi ń kú tó bá di ní ọ̀la so á bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú gan máa ṣàlàyé fúnra wa so àkọ́kọ́ ń náà ni aṣíríkù billah iṣẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run tó o máa ń pa ẹ̀mí ni kì í jẹ́ kí ẹ̀mí ń ní ìmọ́lẹ̀ tó ẹ̀mí ọmọ kú tó kò ní sí ìmọ́lẹ̀ ọlọ́run kankan nínú ẹ̀mí yàn kódà torí pé kí ni gbogbo nǹkan tí ń jẹ́ iṣẹ́ olóore òun náà ni ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tó máa ń tàn sọ́ni òun náà ló máa ń mú ẹ̀mí yè òun náà ni ìwòsàn ẹ̀mí wọ́n tó wá di pé àwọn iṣẹ́ yẹn èyàn ò rí ṣe mọ́ tí òun ti ẹ̀ lè wọ́n àbí gbogbo ẹ̀ èyàn sì nǹkan tí ń bàjẹ́ tí ń flush ẹ̀ jáde tó wá jẹ́ pé èèyàn ti wà nínú kúkú ẹ̀mí nìyẹn ṣùgbọ́n ìrìn ńlá tó bá di ní ọ̀la tá a bá pàdé a lè mọ̀ ṣàlàyé fúnra wa fún wa sí ayé tí wà fáwọn tí a bá ṣì ní ìbéèrè náà zero two one zero eight five zero one three seven one. Naam. so tó bá ṣe pé ọmọ èèyàn bá ń ṣàkíyèsí pípé ẹ̀sìn máa ń jẹ́ ìnira fún un títí gbogbo gbà ẹ̀mí rẹ̀ kété ẹlẹ́sìn ní ẹ̀rọ pé wọ́n á kó àgbà kò bá ní tásìkò ẹ̀sìn bá ti tó pé ọyá àsìkò ń tó so kẹ́nìyàn máa kíyèsí ara rẹ̀ ara àwọn àpẹẹrẹ kú ọkàn náà ni eléyìí òun náà so kí wọ́n kùn láì bínú ọlọ́run tó bá ní ìbínú ọlọ́run wà níbi kíní yìí kó sì kọ̀ǹtínú kan ọba lọ jà ìparun yóò rí bínú ọlọ́run kò ní kí ni ẹlọ́kùnrin sórí ẹni yẹn ọkàn rẹ ti kú ara rẹ lọ́kàn wà ní ààyè orí kan rẹ wà láàyè ni ṣùgbọ́n ni kò sí wúlò fún ara tí ọkàn bá ti sí ní ààyè tó sì lábẹ́ pé bóyá kí kí mọ́tò kí bọ́dì rẹ dá kí ẹ́ńjìnì rẹ kó tó wá di pé ẹ́ńjìnì tó ti kú ni náà lọ́wọ́ nínú rẹ̀ sọ abẹ́lẹ́ wọn bá ẹ̀ zọ̀rọ̀ jẹ́lú kó má jẹ́ kí irú àwọn aburú báyìí kọ́lọ́ kó jẹ́ kó ṣẹlẹ̀ sí ọkàn wa sòkó fún wa ní ọkàn tí ó yè ọkàn tí yóò lálàáfíà lẹ́nu kọ́ lọ́wọ́ bá kó fún wa torí òun náà nìyẹn lè gbé lọ́dọ̀ lọ́wọ́ bá tí èyí ń fi jèrè so fún àwọn tí a pè sí ẹ̀yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine ọ̀dọ̀ fatah sọ̀rọ̀ mi lọ́gbẹ̀rẹ̀ pé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.